إن الحمد لله نحمده ونستعينه ونستكفله ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد دكفوا الله الله سبحانه وتعالى ترى صلاة النبي ومحمد صلى الله عليه وسلم kí ọlọ́run ọlọ́run ó mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn sọ̀hábẹ́ sí ọlọ́run àwọn ará ilé sí ọlọ́run ọba ó mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lẹ́ nípa ọkàn wa lọ́kùnrin wa àti lóbìnrin aláìjẹ́ kan ṣoṣo ọlọ́run ọba lẹ́yìn tí a parí sóràtù furqan Quran chapter 25. five a máa tẹ̀síwájú lórí sóràtù aṣọ́rọ̀ sóràtù aṣọ́rọ̀ òun bí Quran nínú títò alukur'an kẹrẹ òun ló wáyé lẹ́yìn sọ́ọ̀tún alfurqan. ó sì jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn sóra tí ọlọ́run ọba subhanahu wa ta'ala títí fi ń rinlẹ̀ fún wa ìtòbi alukurhan kẹrìm bí kurani tó jọrọ ọlọ́run bó ṣe kàǹkà tó àti àwọn nǹkan mèremère léyìí tí allah subhanahu wa ta'ala tí ó ń pè wá sí nínú sóra yìí. wọ́n máa pè ní sórọ̀tù aṣọ́rọ̀ àwọn afọ àwọn nítorí pé ìtí à ń pè ní aṣọ́rọ̀ òun náà lè jẹ́kù ṣàìrùn akọrin aṣọ́rọ̀ òun náà ni àwọn akọrin kí ló dé tó fẹ́ fi sóra yìí ní sórọ̀tù ṣọ́rọ̀ torí pé àwọn ẹgbàá kan wá láti ọ̀dọ̀ apá kan nínú àwọn sọ̀hábà rẹ̀dùwánulá àlíhìm ìpòrúkọ sọ́ra yìí onáàni sọ́ọ́ tó ṣe ọ̀rọ̀ wọ́n ní torí pé ọlọ́ọ̀bà allah subhanahu wa èyí ń tọ́ka wa sí àwọn tí wọ́n máa ti ara orin sórí ibú àtàwọn tí wọn máa tara rẹ sóríire nílé orin tí a máa ń pè ní alkọsídà àwọn ilé ìgbìmọ̀ máa ń pè ní prose. irú àwọn orin bẹ́ẹ̀ èèyàn máa kọ́ tí ó dẹni rere tí ó gbalada lọ́dọ̀ ọ̀nà kí sì ń bẹ́ẹ̀ tó dá sí pé tọ̀ bí èèyàn bá kọ́ ìyẹn máa tara ẹ̀ sórí ibú àwọn náà náà gbogbo àwọn orin tí wọ́n ń kọ láwùjọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́yìn bá ilé ìfẹ́ sọ pé gbogbo rẹ̀ èyí ó sọ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ oníkìíṣe nǹkan tí mùsùlùmí àbọ̀mọlúwàbí tó yẹ kó máa tẹ́tí gbọ́ ká má ti sọ mùsùlùmí nígbàgbọ́ òdodo. àmọ́ àwọn míì náà bẹ náà tó dá sí pé ìyá máa kẹ́kọ̀ọ́ látara wọn wọn máa fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn máa fi ṣàlàyé ìdájọ́ ẹ̀sìn fún wa wọn máa fi de àwọn mímọ́ wọn máa fi dè mọ́lẹ̀ tí ò ní di à ń lùlù sí bẹ́ẹ̀ ni tí ò ní di péyàn ń tàdéréke nígbà tí a máa ń gbọ́ sọ ọlọ́run bá allah subhanahu wa ta'ala wọ́n ní wọ́n ṣùọ́rọ́ yòtẹ́bẹ̀ ọmọlẹ́gàwọ́n wọ́n ní ẹ̀rí ọgọ̀ àwọn akọrin bí wọ́n ṣe rí gẹ́lẹ́ tí wọ́n máa sọ nínú wọ́n máa kó bá ìgbésí ayé ẹni bẹ́ẹ̀ náà àwọn tí yóò máa tẹ̀lé wọn tí yóò máa tẹ́tí gbọ́n tí wọ́n kọ àlìgàwọ́n nìyẹn olórí gbé ẹ̀dá náà ni yóò máa tẹ̀lé wọn so oníṣókí wọn nítorí ìpinnu sákìyèsí tọ́lọ́run tó pọ̀ sákìyèsí yìí òun náà ni ó fi ń pe sóra náà ní sóra tún aṣọ ara bó ti ẹ̀jẹ̀ pé kèké lẹ́yìn onìkan òun ni ẹ̀kọ́ gbòógì tí ń bẹnu sóra náà inú orúkọ tí wọ́n ti máa pe sóra yìí wọ́n máa pe ní sóra tún aljámíà sóra tún jámíà torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlá àwọn ipò tí kùránì ń bẹ tọ́pọ̀lọpọ̀ wa tá a mọ̀ ọlọ́run tọ́ka wọn fún wọn ó fi wọn bá wa sọ̀rọ̀ nínú súra náà bẹ́ẹ̀ náà òun náà ni nínú àwọn ipò tó tún tóbi tí ọlọ́run bá tún gbé ànábìwá muhammad sallallahu alayhi wa sallam tó gbé ká ọlọ́run fi bá wa sọ̀rọ̀ nínú sóra náà torí ẹ̀ àwọn ẹ̀kọ́ rìbìtìrìbìtì bàmbàbàmbà ó ń bẹ nínú sóra náà fún wọn pè ní sóra tu àlìjáàmìà sóra tó kó kò sí ìran ẹ̀kọ́ ọtíyàn bùkátà tí kò sínú lẹ́yìn náà sóra yìí nínú àwọn kókó ìbánisọ̀rọ̀ táwọn bá pàdé alákọ̀ọ́kọ́ ọlọ́run jẹ́ ká mọ bí kùránì ṣe tóbi sí ó sì jẹ́ ká mọ ipò tí àwọn kẹfẹ́rí báwọn kẹfẹ́rí sí bánabi wa muhammad sallallahu alayhi wa sallam bó náà ṣe bá lò bó náà ṣe gbọ́rọ̀ ọlọ́run alukùránì lò lẹ́yìn náà ọlọ́run sọ fún wa nínú àwọn nǹkan tó jẹ́ àwọn ìròyìn àwọn òjíṣẹ́ rẹ̀ àwọn tọ́lọ́wọ́n bá gbé dìde nínú ọmọnìyàn kọ́ máa pe àwọn èèyàn lọ sínú ìlànà ọlọ́run ìjọsìn ọlọ́run lódodo lọ́kàn ṣoṣo gẹ́gẹ́ bí tànàbí wa musa tànàbí wa harun alayhi salam pàápàá jùlọ ìpàdé pọ̀ tó wáyé láàrin anábìwa musa alayhi salatu wa salam anábìwa harun àdéhìsọ́látù wọ́sálàm àti fìràúnà fìràúnà tó jẹ́ ní ẹ̀kọ́ ẹni ìgbé àti àwọn babaláwo àwọn babaláwo tí fìràúnà lọ kó wá láti dájúkọ àwọn ànábẹ́ ọlọ́run méjèèjì yìí aléyìn mọ́sálà káwọn náà lè ba lè tara ẹ̀ ká lè ba lè lékún ìmáàní káwa náà lè jìnnà kúrò níbi ìlànà tọ́lọ́wọ́n kò yọnu sí tó dá sí pé gbọ́pẹ́ bóyá ní máa pa ní ni nínú ẹ̀ òun náà ni ìtàn anábìwá ibrahim aleyhi salatu wa salam ọlọ́run sọ fún wa nínú ṣúra yìí bẹ́ẹ̀ náà ni ìtànábí wa nóòfin wà lẹ́yìn sọ́lá tó gbogbo ìdààmú rẹ̀ gbogbo làmìláàkà rẹ̀ báwọn aráàlú rẹ̀ bó ṣe forú ẹ̀mí ẹ̀ lórí wípé ó ń pè wọ́n lọ sí pé tí yóò jẹ́ oore tí yóò jẹ́ ọlà fún wọn. bẹ́ẹ̀ náà ni tànàbí wa hud aleyhi salatu wa salam ànábì wa sọ́ọ̀lì tó náà ni shuaib aleyhi salatu wa salam fún wa níta àwọn apá kan nínú àwọn ànábì rẹ̀ nínú súrọ̀tù aṣọ́rọ̀ bẹ́ẹ̀ náà ni ọlọ́run sọ fún wa ìhà tí àwọn ahalulukitab àwọn yehudi àwọn nasara ìhà tí wọ́n kọ sí alukurani nígbà tí kurani sọ̀kalẹ̀ ìhà tí wọ́n kọ sanabi sallallahu alayhi wa sallam nígbà tí ọlọ́run bá àsọ́ọ́lẹ̀ àwọn ànábì tọ́lọ́wọ́n rán sí wọn tí wọ́n sì sọ fún wọn nípa ànábì tí ó dé nígbẹ̀yìn tí ó dé ànábì gbogbo ayé. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀kọ́ lọ́kùn òjò kan lánà bá pàdé nínú sóràtú aṣọ ọ̀rọ̀ torí ẹ̀ sóràtú òtún gbọ́dọ̀ mọ́ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ náà ni bá a ṣe máa ń pọ̀ nínú àwọn sóràlùkọ̀ àlìyé Suratu Shuara àárí àdáyẹrí ọlá tó wà fún lọ́tọ̀ èyí bá ṣe máa sọ fún wa tá a bá sọ nípa fàdọ́ ìlú sura àwọn ọlá tó ń bẹ fún sura a ní ọlá méjì alákọ̀ọ́kọ́ ó nínú àwọn sura al tó dá sí pé fúnra ọlọ́run ló sọ fún wa pé sura yìí àbí ááyà yìí ọlá báyìí ló wà fún àbánabi sọlọ́láhùn àlejò ìgbọ̀sọ̀lọ́mọ́ ló sọ fún wọn pé sóra yìí ááyà yìí ọlá báyìí ló wà fún tọ eléyìí la máa ń pè ní ọlá àdáyanrí tùràsípé kìí ṣe gbogbo súra gbogbo ayélujára lónìí èyí tí a bá ti wá rí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi ah, ah, wa sallama tá a bá ti wá rí lórí ètò tọ́ka pé súra báyìí olólá báyìí àyà báyìí olólá báyìí ó di ọ̀ràn yẹn fún wa káfí ọlá ní káfí rinlẹ̀ fún. àmì tí a rí ní ọlá àtàdẹ́rí táàrí àlẹ́tọ̀ ká mú ọ káfẹ́ wá ọlá fún ní ọlá àtàdẹ́rí eléyìí ni rọ́hùn yóò bìlì rẹ́ẹ̀bì ni ìyẹn sọ tí ó mọ̀ ń pẹ́ ni àtàná wáyé máa kọ̀kọ̀ ni tá a sì lè mọ tá a lè rí eléyà máa mú ìkùnà ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé alukur'an kiri kur'an taari ni láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀ láti bisimilahi rahman rahim tó bẹ̀rẹ̀ rẹ̀ tó fi dórí mílẹ̀lì jẹ́nẹ́tì wà nẹ́ẹ̀sì látòkè délẹ̀ gbogbo ẹ̀ pátá ló ní ọlá ó ní ọlá ẹ̀sán bàbá káàrà fi kan ẹ̀sán mẹ́wàá ni gbogbo ẹ̀ pátá ló ní ọlá ó ní ọlá ìpènisọ́nà ìjẹ́ ká mọ ntọ́lọ́run tó fẹ́ ká mọ ntọ́lọ́run ọ̀bùn fẹ́ gbogbo ẹ̀ pátá ló ní ọlá torí pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni èyí tó kéré nínú àyà nínú kẹlímà nínú sóra jẹ̀mọ́ kò sí kan nínú ẹ̀ tí ò ní ọlá torí pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni tó ọlá eléyìí la máa ní ọlá odidi ọlá àyíká tó tó gbogbo tí mẹ́gàlì kùránì tó kó sínú so kò sí àyà kan sóra kan tẹ́lẹ̀ yóò kó sínú àmọ́ látàkọ́kọ́ ní tó jẹ́ ọlá tàdáyẹrí eléyìí ó bùkátà ọ̀rọ̀ àbí ẹ̀rí lọ́dọ̀ ọlọ́run àbílẹ̀gbà nàdúrà muhammed sallallahu alayhi wa sallam. sọlá ẹlẹ́ẹ̀kejì yẹn ni ọlá gbogbogbò gbogbo tí a bá ti ń pàdé tán sọ fún wa pé kùránì lọ́lá báyìí kùránì rí báyìí kùránì rí báyìí báyìí ẹ̀hẹ́n eléyìí ni ọlá gbogbogbò láàmú kó síbẹ̀ láì lọ sọ́ọ́ ra kan kúrò àgáyà kan kúrò mbẹ torí ẹ ààrí ọlá àdáyẹrí tó ń bẹ fún sóra tó aṣọwọrọ àmọ́ nínú àwọn ọlá gbogbogbò ó ń bẹ fún sóra náà. lẹ́yìn náà sóra yìí ó jẹ́ nínú àwọn sóra tí àwọn ará fi. Uh, àwọn ara fi ìpè lórúkọ ara fi ìpè lórúkọ wọn máa ń pè ní alifẹrof alimokọtọa alihorof alimutahajia àwọn ara fi ìpè lórúkọ tó bẹ̀rẹ̀ wọn wọn láwọn sóra náà wọn tó bíi bíi twenty nine tó yẹ àwọn súrà tí ara fi pẹ̀lú orúkọ tó bẹ̀rẹ̀ rẹ̀ nínú wọn náà ní súrà tó albaqara alif lamin ẹni pé à ń pè àwọn ará ìfihàn à ń pè wọn lórúkọ wọn alif láàmú mímú bẹ́ẹ̀ nínú wọn náà ní súrà tó yusuf súrà tó alẹ́ bẹ́ẹ̀ lọ sọ́tò lọ́ọ̀nù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ pọ̀nà alukùránì nínú wọn òun náà ní sọ́tò aṣọ́rọ̀ àwọn aráàfin pè lórúkọ ọ̀nbẹ̀mbẹ̀ sọ́tò tọ́ha yasin hami jẹ̀mọ́ bí yóò bá pe àwọn aráàfin ni á pè wọn lórúkọ wọn ni a ní fi ohùn pè wọn bá a sì máa ń pe gbogbo aráàfin sí mẹ́ńdálì kùránì torí pé aráàfù tí bẹ́ẹ̀ náà kùránì ohun là máa fi pè wọ́n ohun wọn àìkú wọn lórúkọ ṣùgbọ́n àwọn eléyìí jẹ̀mọ́ orúkọ wọn lápè wọn níbi dá sí pé ìlànà lè kìí ṣe ìlànà tí àwọn alárúbáwá tí wọ́n mọ̀ nínú ìlànà ìbánisọ̀rọ̀ àbí ìlànà ìkọ̀ǹkanlẹ̀ ìkọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ sí eléyìí ń bẹ nínú àwọn tá a máa ń pè ní ìjáàzù ní quran ìjáàzù ìjáàzù ní quran tí a ń pè bẹ́ẹ̀ òun náà ni kí kùránì kó lo ìlànà kan àbí kí kùránì kó pe ìpèníjà kan kí gbogbo ọmọ èèyàn láyé àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tọ̀kùnrin mọ́ àwọn làákàyè wọ́n wá ní ìkagara láti mú irun tí kò rà ní mú wá ní láti mú wá torí pé wọn rẹ ni tó múlò ẹ̀ wá lánàá àwọn tẹ̀lé náà ò rí wọn wọ́n gbìyànjú wọn ò rí ṣe bẹ́ẹ̀ làwọn bọ̀lá náà wọ́n á dààmú ni wọ́n lè múlò rẹ̀ wá. ilé pé ní ijaz ijaz olùkùrán àwọn ibi kùránì tó ti mú àwọn ọmọ ènìyàn ní kagara nínú ẹ̀ òun náà ni àwọn ará fi tá à ń pè ní àwọn ará fi àforúkọ pè níbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ àwọn súra kan náà lùkùránì torí pé bí ti ń bẹ lédè lárúbáwá bẹ́ẹ̀ náà ni ń bẹ lédè èbó bẹ́ẹ̀ náà ni ń bẹ lédè yorùbá wọ́n fi aráàfin nìkan wọ́n fi bá ní sọ̀rọ̀ aráàfin wọ́n fi bá yẹn sọ̀rọ̀ aráàfin nílé yorùbá wọn làwọn abidi afgb wọn ni gbi wọn ní gbígbáwò onítùmọ̀ fi a onítùmọ̀ e, ní yóò bẹ́ẹ̀ náà ni onítùmọ̀ ní lábáwá náà bá jim wọn mọ̀rọ̀ bẹ́ẹ̀ nǹkan sẹ́lẹ̀ ní láti ẹ̀ bá wà lára àwọn ìfọwọ́ ní jim yàwó tí ẹ kò sí ọ wọn ó béèrè bẹ́ẹ̀ torí pé òjò ìbánisọ̀rọ̀ jẹmọ àmàlùkòrò hání ọlọ́ọ̀bà allah subhanahu wa ta'ala ọba tó ní ọ̀rọ̀ kí sì máa sọ̀rọ̀ tó sì mọ̀rọ̀ sọ tó sì mọ̀rọ̀ gbé kalẹ̀ tẹ́nìkan mọ̀rọ̀ sọ tí ó mọ̀rọ̀ gbé kalẹ̀ bíi tọ́lọ́mù ọba tó lọ́rọ̀ ọlọ́ọ̀bà allah subhanahu wa ta'ala a lo àwọn aráàfin àforúkọpè a lo àfikún wá sákèsí ká lè mọ̀ wípé ntọ́lọ́n fẹ́ sọ fún wa níwájú nǹkan tó káàkà ní. a bá sì wò lọ́pọ̀lọpọ̀ ibi tọ́lọ̀ ti máa ń lo àwọn aráàfin ẹ̀rí pé tọ́lọ̀ mọ́ sábà máa ń sọ fún wa tó bá ti lo àwọn aráàfin àforúkọpè jẹ̀mọ́ mùsùlùmí ẹ wo dáadáa ọlọ́run máa fi ń jẹ́ ká máa máa fi ń jẹ́ ìtọ́ka sí alukur'an ni alukur'an kiri bí àpẹẹrẹ yaasin kí ló tẹ̀lé alukur'an ladun alif laami kí àwọn míì wà tó dá sí pé lẹ́yìn rẹ̀ ó lè má jẹ́ alùpùránì o àmọ́ lọ́pọ̀lọpọ̀ alùpùránì o ibi tí ìwà tí wá sí alùpùránì náà òun ọlọ́run fẹ́ tó fẹ́ fi mọ̀ wá tó tọ́ka wá sí jama nǹkan ní lọ́wọ́ dáadáa nǹkan tó kàǹkà ní. nùún wọ̀lùkọ́lẹ́mí wọ́n mẹ́rin tó rún. ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá lọ́lọ́run sọ fún wa láàrin torí ẹ̀ ibi abá ti rí àwọn ará fi forúkọ pè níbẹ̀rẹ̀ sóràlù àwọn apá kan sóràlù kùránì ká máa mọ̀ pé ọlọ́run tó fẹ́ ká tún bá tààrà ní tọ́lọ́run fẹ́ pè wá sí bí ìgbà ọlọ́run bá ń búra láwọn bẹ̀rẹ̀ sóra míì nínú kùránì ó fẹ́ ká mọ ohun tó ń búra lé lórí bí nǹkan bó ṣe tóbi tó ṣe kàǹkà lọ́lọ́run mọ́ fi fi ìbúra síwájú ọ̀ṣẹ́ síwájú àwọn pẹ̀lú pamọ́rí ìdá àtẹ́lẹ́ ha tó bá wùlọ́wùlọ́ bẹ́ẹ̀ lọ́n ti bá wá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó kàǹkà ni ọ̀dúnhà wọlé ìdá sájà máa wọ́n dá ẹ̀ka rọ́bù kan kọ́lá àwọn ọ̀rọ̀ tó kàǹkà ni wọlé àásù ìnàlẹ̀ ìsánà lọ́sẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ ńláńlá lọ́lọ́run ti síwájú lẹ́yìn ìbúra torí ẹ̀ jẹ̀mọ́ mùsùlùmí eléyìí nínú àwọn tá a máa ń pè ní ìjáàzù lùkùránì owó nìyẹn sóràtú aṣọ̀rọ̀ àwọn àyà rẹ̀ wọ́n lé ní igba wọ́n lé ní ọgọ́rùn-ún méjì pèlè bí àwọn àyà rẹ̀ òun ò ní àwọn àyà tó gùn táwọn ọ̀rọ̀ inú rẹ̀ gùn bíi sọ́tùlù bá kọ́ra ni máa ìdá ni alẹ́ ìmọ̀ránù ni àwọn lẹ́yìn lè ní a máa rí nínú wọn tó ní abala ewé kan tí ó jẹ́ àyà kan ní àsìmọ́ ní ìtẹ́gbẹ́tọ̀ ìdajì abala ewé ló jẹ́ àyà kan mọ́ sọ́tù sọ̀rọ̀ àwọn àyà rẹ̀ bẹ́ntínbẹ́ntín òun náà ni èyí bá ti máa sọ fún wa bá ti fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ yìí tó bá wù ọ́ kó o ha tó bá fẹ́ ha bàbá ṣe mú lélẹ̀ tèrè èjì tèrè tó ń kẹ́kọ̀ọ́ tẹ̀síìrì rẹ̀ wò mọ́ lo àǹfààní ni láti máa ha tó bá ṣe pé méjì la lè gbé yẹ̀wò níjókòó nító méjì tó ti mọ túmọ̀ rẹ̀ ni gbìyànjú kó ha kọ́sẹ̀ míì tó dé ilé àmọ́ ara ni lọ́wọ́ láti lè ha alukoro hamil أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين فقال كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستأذنون أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآيات وما كان أكثرهم مؤمنين وإن إن ربك لهو العزيز الرحيم طلب الله سبحانه وتعالى ọlọ́run bẹ̀rẹ̀ súra fún wa pẹ̀lú tá a ti mọ̀ pọ́lọ̀ mọ́ fi bẹ̀rẹ̀ súra tó sì jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ tá a bá fẹ́ lè sọ pé gbogbo súra ti bẹ̀ náà ránì pátá lọ́lọ́run fi ìgbà náà bẹ̀rẹ̀ àfi súra kan òun náà ni súra tún alùbárọ̀ hàn súrọ́tù tọ́ọ̀bà kúrá chapter nine òun nìkan lọ́lọ́run fi ètí máa fi bẹ̀rẹ̀ gbogbo súrà kọ̀ọ̀kan lọ́lọ́run fi bẹ̀rẹ̀ rẹ̀ kí ni nǹkan náà òun náà ní tá a máa ń pè ní bisimilahi arrahman arrahim jama wọn máa pè ní basimala albasimala albasimala tu kí yẹn ti bisimilahi arrahman arrahim bẹ̀rẹ̀ so ọlọ́run máa ń ṣe bisimilahi rahman rahim nínú ìbẹ̀rẹ̀ wọn súra kọ̀ọ̀kan nínú alukur'an kẹrì lẹ́yìn súra tu tauba táàtú máa ń pè ní súra tu alibaraha òun nìkan ọlọ́run ò fi bẹ̀rẹ̀ tọ́ ọ̀pọ̀lọpọ̀ àlàyé láti ṣe lórí bisimilahi rahman rahim ọ̀pọ̀lọpọ̀ àlàyé láti gbà tá a ti bẹ̀rẹ̀ tafsirul Qur'an tá a bá gbàgbé àgbẹ̀ láti sọ́kùn fàtíà láti gbé ọlọ́run wá sọ wa ká bá a dé suratul Shu'ara Qur'an ṣẹ̀ta twenty six ní àsìkò yìí bá a ṣe ń gba bísíláì mọ́nì pàdé bẹ́ẹ̀ la ṣàlàyé àmọ́ fún àkótán àti ìrántí bisimilahi rahman rahim ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilah bá àbẹ̀yẹ nìyí àwọn onímọ̀ wọ́n jẹ́ kó yé bíbá òní là máa ń pè ní bá òlì ìsìtìhánà bá òlì ìsìtìhánà bá àtìyàn máa ń wí tíyàn fi wáyé ìrànlọ́wọ́ látara tíyàn máa wáyé ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ àbí ní tá a fi máa wáyé ìrànlọ́wọ́ torí pé ọlọ́run lò fún wa bísímà bísímà kí ni tó máa bá bá ìsì àánà rẹ̀ ó ti máa sì pé báwọn ni kì í dá dúró bẹ́ẹ̀ ni kì í dá dúró ní máa ní ìbáṣepọ̀ pẹ̀lú ìta fẹ́ wáyé ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀. bísímìlá ọlọ́run ní pẹ̀lú gbogbo orúkọ tó wọn ọlọ́run ọba tó wù ń jẹ́ wọn ọlọ́run ọba ọlá ọba tí ìjọsìn tọ́ sí lódodo tí ò tọ́sẹ́ lómi tó túmọ̀ sí pé ààyè yìí ọlọ́run fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ ni kálíbà yìí gbogbo bó ṣe wulẹ̀ kórí gbàkígbà tá a bá wáyé ìrànlọ́wọ́ ayé wa lọ́dọ̀ ẹnìkan kan nínú ẹ̀dẹ́ wa láàfà lọ́mọ kéwù àti káwa lọ́dọ̀ ọlọ́run ní ìrànlọ́wọ́ tí agbára ẹ̀dá kan ò gbé torí pé ìrànlọ́wọ́ ó pín méjì àwọn kan bẹ tí ń bẹ ní kápá ẹ̀dẹ́ ẹgbẹ́ wa tí wọ́n lè ṣe fún wa bí ìgbà fìlà wa bá jábọ́ sílẹ̀ ẹlẹ́ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa lákùn bá mú àwa náà lọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ ni àwa ní olùrànwá lọ́wọ́ ó bá wa mú tá a fẹ́ mú. eléyìí ni agbára ọmọ ènìyàn gbé ọlọ́run fòsí kápá ẹ̀dá nígbà tá a bá rán yẹn ṣẹ́ kó bá wa ra nǹkan wá ó sì lọ ó sì dé eléyìí ni ó ń bẹ ẹ̀dá ọmọ ènìyàn àmọ́ àwọn ìrànlọ́wọ́ kan ń bẹ jẹ̀má kò sẹ́ni tó lè ṣe ni àfi ọba ọba dẹ́dàá torí àìwá wúràn lọ́wọ́ bẹ́ẹ̀ àìwá lọ́dọ̀ ẹnìkan kan àfọ̀dọ̀ olúwa wa ọba dẹ́dà nìkan náà máa wá lọ sọ́dọ̀ rẹ̀ ọmọ àṣùpáànà ọgbọ́n tí alẹ́ nìkan náà. lára rẹ̀ òun náà ni ẹ̀mí gúngún kò sẹ́ni táwọn lọ sọ́dọ̀ rẹ̀ ta ló ń tàn òun sẹ́ni ti ẹ̀gán tí gùn táwọn sọ pé jọ a àwọn àràn lọ sọ́dọ̀ ìfúnjẹ́kẹ́ni wa kó gùn tóun ló ń dá wa ní ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ òun náà ni ìwà ọmọ ká wá ọmọ ìyẹn máa ń gbìyànjú a máa ń gbèpèsè a máa ń palẹ̀ máa ń fún ni àmọ́ ká ní ọwọ́ ọlọ́run ló ń bẹ torí ẹ ìyẹn ṣèyàwó kò túmọ̀ sí pé yóò lọ ọmọ ẹni ọlọ́run bá pèsè ọmọ fún ni nínú ẹ òun náà lọ́rọ̀ jẹ̀má èlò ìlàfẹ́ ká àwọn kan wọ̀nyí àìwá lọ́dọ̀ ẹ̀dẹ̀ kankan àfi olúwa wa ọba dẹ́dà ọba ọlọ́run aláàfin hánà wàtálẹ̀ kàlámọ́ wa lọ́sọ̀dọ̀ rẹ̀ àìwá lọ́dọ̀ ẹ̀dá kankan nínú ẹ̀dẹ̀ ẹgbẹ́ wa òkè ni ẹ́ igi ni ìyẹ̀pẹ̀ ni àpáta ni omi ni èèyàn ni pẹ̀lẹ́ìkà ni ẹni tó súnmọ́ wa ni ẹni tó jìnà sí wa ni àìwá ìrànlọ́wọ́ irú àwọn ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ àìwà lọ sọ́dọ̀ ọ̀rọ̀ bí yẹn bá dán owó o ti bá ẹni o ti bọ́ lọ́wọ́ owó yìí torí pé ẹni lè o ti ti tako mọ́jẹ̀mú o ti tako ńtọ́lọ́wọ́n ọba tó torí ẹ̀ dá tá a sì bọ́lọ́wọ́n bá déhùn bá máa ṣe ìyá kàdá àdúdú wọ ìyá kàdá sàyìn ìwọ nìkan olúwa wa ọba adẹ́dàá ìwọ nìkan ṣoṣo láàmà fi ìjọsìn fún wọ ìyá kàdá sàyìn ọ̀dọ̀ rẹ nìkan ṣoṣo láàmọ̀ wá ìrànlọ́wọ́ láàmọ̀ gbé bùkátà wa pọ̀ tọ̀ lọ. eléyìí ni àdéhùn ti ń bẹ láàrin ẹ̀dá àti adẹ́dàní àdéhùn tá a bọ́ lọ́wọ́ ọba gbé gẹ́gẹ́ bí ẹ̀dá òun nìyẹn. sọ ọlọ́run ní bisimilá ọlọ́run ní agbọ́sọ̀gbọ́n náà wípé àwa ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọba allah ọba tí ìjọsìn yìí tọ́ sí lọ́dọọdọ tí ò tó fẹ́ lọ́mí arahman rahim ọba tó dá sí pé ìkẹ́ rẹ̀ ó gbòòrò lórí ẹ̀dá arahmatul mutlaqa rahmatul duniya ọlọ́run ọba nìyí ọba tó ń kẹ́ gbogbo ẹ̀dá rẹ̀ ní tó ti pe lẹ́sẹ̀ kalẹ̀ fẹ́dà kọ̀ọ̀kan léèyàn lẹ́ranko lálùjẹ̀nu onímọ̀láyíkà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lókúta lómi lẹ́ja lẹ́ranko òun ló fẹ́ dárúkọ mẹ́ nínú ẹ̀dá ọlọ́run tọ́lọ́wọ́n bó ti pèsè dèédé àánú dèédé ìkẹrẹ̀ lé lórí. arrahman rahim arrahim ọba oníkẹ́ àdákẹ́ tó ẹkú tó bá di ọjọ́ ẹ̀san ọjọ́ ìṣirò àwọn ẹni bá yege àwọn eléyìí ní nìkan ọlọ́run ó ṣàkẹ́ tí wọ́n lọ́jọ́ àlùkìyàmà رحيم الآخر أو رحمن الآخرة رحيم الآخرة رحمن الدنيا ورحيم الآخرة أجاب عبد الله بن عباس رضي الله تعالى عنه ما شاء sọdọ́l kìíyàmà ọlọ́run ó ṣe àwọn títí ẹ̀kẹ́ ni oníkẹ́ gbogbo ẹ̀dá ìtumọ̀ òní ẹ̀dá tí ò bá lo ilé ayé bọ́lọ̀ ṣe fẹ́ ká lò ó tó bá tọ́jú àlùkìyàmà ń tọ̀hún yóò máa bẹ nínú ẹni tí ọlọ́run ó bínú sí ẹni tí ó fi ìyá rẹ̀ gbére rẹ̀ jẹ ẹni tí ò ní jẹ́ tí ò ní ṣàánú rẹ̀ àbẹ̀ ọlọ́run kọ́ tó bá kàwá mọ́ wọn. àmọ́ àwọn ẹnìkan bẹ wọ́n máa bẹ nínú ìkẹ́ ọlọ́run nínú àánú ọlọ́run àwọn mọ̀mọ́mí ní àwọn mùsùlùmí onígbàgbọ́ òdodo àbí allah subhanahu wa ta'ala kó kàwá mọ́ nínú àwọn ẹni tí ó kẹrẹ jáde kìyàmà torí ẹ ààyè yìí bisimilahi rahman rahim gbólóhùn kan ni tí mùsùlùmí máa ń káàkún tá a máa ń wí nígbà bá fẹ́ dáwọ́ lé ìṣe kan bisimilah bàbá jẹun bisimilah jama kò jáde kúrò lé bisimilah tọ́ba kẹ́tù ọlọ́lọ́ káwá ọlọ́run olúwa wa ọba dẹ́dà ọba tó dá àjẹ́ òun náà ló dá oṣó lòun náà ló dá gbogbo gbogbo tó bá lè ronú kàn ọlọ́run ló dá nínú àwọn ẹ̀dá ọlọ́run òun ló dá gbogbo ẹ̀ torí ẹ̀ ọlọ́run ní la máa wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ òun la máa ké ké bá pé kó gbà wá kó là wá kó kẹ́ wá kó jẹ́ wá kó dáàbò bò wá ọlọ́run nìkan so àwọn arínú wọn lọ kí bá èdè ẹgbẹ́ wa léèyàn bá pèrè láfa kò bá pèrè ní tí ó pèrè rẹ̀ àbí ká lọ kí bá èdè ẹgbẹ́ wa lókùúta lómi ní ọmọlọmọ bẹ omi omi fún mi ní kinní fún mi lọ́mọ fún mi nígbà fún mi láwo agbọ̀dọ̀mọṣẹ́ lẹ́yìn lè jẹ̀mọ́ bá ti ṣe bẹ́ẹ̀ tó ń ó ti ṣe tó burú jù nínú ìran ẹ̀ṣẹ̀ yìí. ìsì máa jẹ́ kí èèyàn kó ìbínú ọlọ́run ọba ni èké ọlọ́run a máa jìnnà sílé torí ẹ̀ lára ẹ̀kọ́ òun náà nù lẹ́yìn náà ọlọ́run ní tọ́sìn àwọn ará àpè lórúkọ omi ń bẹ nínú rẹ̀ tó ní ní ara àfi ẹyẹ ọ̀kan omi ń bẹ nínú ẹ̀ tó ní méjì ń bẹ nínú ẹ̀ tó ní mẹ́ta ń bẹ nínú ẹ̀ tó ní mẹ́rin ń sì ń bẹ nínú ẹ̀ tó ní mẹ́fà jẹ̀mọ́ èyí tó kéré jù lẹ́lẹ́yẹ ọ̀kan bíi kọ́ọ́f nùún oníméjì ń bẹ nínú ẹ̀ yáásín ó mẹ́ta ń bẹ lára rẹ̀ lèyí tí ó ń bẹ ní sọ́ọ̀tù ọ̀rọ̀ tàgbéyẹ̀wò tọ́ọ̀síìlì ṣoré tí o bá ti ní àmì lórí àmì àfàgùn lórí ohun méjì ìsẹ̀lí méjì ló fi pè é ìsẹ̀lí méjì ni wàá fi pè é àmì tó bá ti ní àfàgùn lórí ìsẹ̀lí márùn-ún sí mẹ́fà òun ló fi pè é mo ṣe mistake rẹ̀ lára ẹ̀kọ́ tẹ̀jú èdè ni ẹ̀kọ́ tá a máa ń kọ́ tá a fi láǹfààní láti fún ara àfitọ́ kan nínú alukurhani á fi fún wọn ilé ẹ̀tọ́ wọn ìwọ wọn láàfin máa rí fún wọn bẹ́ẹ̀ bá kọ́ òní mọ ọ̀nà àti fún ara àfitọ́ kan ní ẹ̀tọ́ rẹ̀ ìwọ rẹ̀. so tọ́ tí ń bẹ ń bí kò ní àmì òní ìṣẹ̀mí méje ni tọ́ àmọ́ sí tó tẹ̀lé àti mímu tó tẹ̀lé méjèèjì ni wọ́n ní ó wàá fáwọn gùn tọ́ sí ní bóyá kánò orin ní tọ́ sí ní báńkọ́ òtí fún tó ọlọ́ni wọ́n wàrọ́ tẹ́lẹ̀ kùránà tẹ̀rẹ̀tìlà ọlọ́ni wọ́n muhammad sallallahu alayhi wa sallam káàlù kùránì ká dáadáa pẹ̀lú ohun tó dún ká dáadáa pẹ̀lú ìfún aráàfin kọ̀ọ̀kan ní ìwọ̀ rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ bá a sì máa kàánù. tọ́sí. الرجيم تلك آيات الكتاب المبين sọ fún ọlọ́pọ̀lọpọ̀ pé ọlọrun fi àwọn aráàfin mi ó fi bẹ̀rẹ̀ àwọn súra kan àwọn aráàfin fi ká lè yóò mọ̀ jẹ́ bí ìkànpámọ́ sọ fún wa lẹ́yìn àmọ́ àwọn gangan fúnra ara wọn lèyí o ò dá nítumọ̀ tiwọn torí àràfí kì í dá nítumọ̀ àmọ́ bí ọlọ́run bá ti lò ó wọn lọ́n sọ fún wa lẹ́yìn ọlọ́run fẹ́ ká bá bàrà ká pàtàkì nǹkan lánìí. تلك آيات الكتاب المبين قال محمد صلى الله عليه وسلم لما داجوا ìtìlíkà ayatul kitab àwọn aya tí ń bẹ ní alukur'ani nínú ìròyìn alukur'ani tó náà ní alukitab àbí ní orúkọ rẹ̀ gan alukitab ni kí lápẹ ní alukitab òun ni nǹkan tó kó ọ̀pọ̀lọpọ̀ ìsọ̀rí ẹ̀kọ́ sínú àmọ́ ní alukitab òun náà sì mọ̀ súrà súrà súrà súrà súrà súrà mẹ́rìnlá mẹ́rìnlá lélọ́gọ́rùn-ún níbẹ̀ nínú alukurani so tí nǹkan bá ti kó ọ̀pọ̀lọpọ̀ ìsọ̀rí ẹ̀kọ́ sínú la máa ń pè ní alkitab torí ẹ̀ tó náà bá wọ́n wípé àwọn òwe táwa náà máa ń kà ń lé ìwé táwa máa ń kà ń lé kéwú wọn máa kó ìsọ̀rí ìsọ̀rí ẹ̀kọ́ wọn máa kó sínú tó bá máa pe nǹkan ní book book wàá rí yóò ní chapters yóò ní ìjọba ẹyọ kan ló ní chapter kan ló ní kò bá ní mi mọ ayé pè ní book chapter náà ló pè wọn tó bá ti ń kó bíi mélòó kan sínú ó sì dé dán pè ní alìkìtàbù mi sọ alukur'an kiri ọlọ́run sọ kalẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ kí orúkọ rẹ̀ alikitab torí pé ọlọ́run mọ̀ pé yóò padà di tí ó wà ní abala abala àkójọpọ̀ àmọ́ nígbà tí alukur'an sọ̀ka ìsànàbí sọ̀lọ́láhu alayhi wa sallam kò tí wà ní àkójọpọ̀ àwọn sọ̀hábà wọn àbí ṣe ń bẹ̀lẹ̀ lọ jìbìrì bẹ́ẹ̀ ló ń kọ́ wọn wọ́n sì ha sígbáyà tí ó sì paná tí wọ́n ṣàfẹ́kù ìhà wọn kì í máa bẹ ní abala bó ṣe ń bẹ lábala lẹ́yìn so lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam òun làwọn sòhábà gbàjọ ló wá wà ní abala. ẹnìkan wá ní ẹ ṣèbí wáìtì kúránì fi wà ní pépà òun ká ti dorúkọ ẹ̀ kalẹ̀ àbí ó ti pèrè ẹni kíni àlèkìtàbù síwájú kí wọ́n tó kójọ gan síwájú kó tó máa bẹ nínú fífà òun gan ti pèrè ẹni kìtàbù lára ìjáàzù nìyẹn ìjáàzù ìjáàzù lè kùrán. torí ẹ lẹ́fì máa rí lára kùrán nípò mi tọ́lọ́wọ́ mọ̀ ní àtọ́lọ́wọ́ mọ̀ dárúkọ ọ̀rọ̀ àlèkìtàbù àlèfìlámi dáálíkàlìkìtàbù dáálíkàlìkìtàbù tó túmọ̀ sí pé ibi kùránì ti ń bọ̀ wá ibi ìbèrèlè tó ní fanabi sallallahu alayhi wa sallam ó mú wá fún nínú kìtáàbù ni alikitaab ọ̀rọ̀ ọlọ́run ní mẹ́nu rẹ̀ àmọ́ bí jibril ti mú ó mú nímú kìtáàbù ni allahu akbar ọlọ́run tún kìtáàbù mubin ọlọ́run ẹ̀rí àwọn àwọn ọ̀rọ̀ òun ọlọ́run àwọn àmì òun ọlọ́run tó ọlọ́run fi ń bá wa sọ̀rọ̀ náà kùránì alimobin kùránì wo ni alimobin kùránì alálàyé kùránì asọ̀rọ̀ yé jẹ̀mọ́ a àlàyé bẹ́ẹ̀ náà kùránì àlàyé tó ṣe ní láǹfààní tó wúlò fún ni tó sọ ẹni lẹ́ni ìmànà tó sọ ẹni lórí ire tó sọ ọ̀yàn di ọ̀làjú tó múyàn kúrò nínú òkùnkùn ayé òkùnkùn àìmọ̀kan ìwà ìka ìwà ọ̀dájú tó múyàn kúrò nínú ìwà àgọ̀ ìwà afọ́núfọ́ra ìwà òpònú tó múyàn kúrò nínú òkùnkùn òkùnkùn ọkàn òkùnkùn ẹ̀mí tó fi wá sínú ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ọ̀làjú gbogbo tí bẹ́ẹ̀ náà kùránì pátá jẹ́mọ́ àlàyé nì torí ẹ̀ gbọ́ bá ń ka kankan bẹ́ẹ̀ tó ìbá yí ọ àdánwò tó ti ẹ ni ibi ìmọ̀ ti ẹ dé ni wọ́n fẹ́lẹ́ yìí sọ pé kùránì ọ̀rọ̀ kùránì ò kílẹ̀ ìwọ ni òye ó wàá tọ àwọn onímọ̀ lọ ọlọ́run tó sọ fún ọ náà náà kùránì tó tọ̀ fàṣálù àlàzíkiri nǹkan tún láti àlàmù bẹ́ẹ̀ bá mọ tí ń bẹ níbẹ̀ tí nǹkan kò yé yín ẹ̀yin lẹ́yìn ò mọ́ o ẹ lè béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ ẹ béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ ni so aláyé bẹ́ẹ̀ kùránì bọ́lá wọn bá sọ ìtàn fún wa nínú àlùkùránì yálà ìtàn àwọn tó ti lọ ni ìtàn àwọn tó ń bọ̀ ni à yóò yé yékéyéké tí ò ní sísàkó bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ bá sọ fún wa nípa òfin ìdájọ́ yóò yé yékéyéké tí ò ní rújú bẹ́ẹ̀ náà ni nínú tó jẹ́ ẹ̀tọ́ tọ́lọ́run ẹ̀tọ́ gbàgbọ́ eléyìí náà yóò yé yékéyéké tí ò ní rújú. sókè ló kà á ní alukóra ní ètò èyí yọ tí ò bá yíyọ ìwọ ní òye bẹ́ẹ̀ ni ó yíyọ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ọlọ́run tìlíkà ayá tìlíkì tá a bẹ̀rù bí ọlọ́run láwọn lè tá a tún mọ ọkà nínú sóra yìí o àwọn àmì àwọn ọ̀rọ̀ ohun ọlọ́run ni o tí kùránì mú wá o kùránì wo ni kùránì alálàyé tí ń bẹ nínú tírà ọlọ́run ìwé ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ alálàyé tó túmọ̀ sí pé ọ̀nàdì pé gbọ́ àlàyé alukurani eléyìí náà tó kó fi ẹ́ mọ́nà àbí wọ́n gan ló ka fúnra rẹ̀ tó kó fi ẹ́ mọ́nà àbí kankan ló fẹ́ mú jáde ńbẹ̀ ni èyí ń gbọ́n tó fún ọ tó tara ẹ̀ sórí rí tó ti gbọ́ lọ́run tó máa rán muhammad sallallahu alayhi wa sallam ó túmọ̀ tó ṣàlàyé allahu akbar tó máa ṣàlàyé fún wọn wàzánà ilé kàtẹ́kọ̀rọ̀ wọ muhammad asọ kùránì kalẹ̀ fún ọ lẹ́tọ̀ báyìí náà lè nẹ́ẹ̀sì máa ń sílẹ̀ ilé yìí kó lè bá lè máa ṣe àlàyé níta aṣọ kalẹ̀ fún wọn máa ṣàlàyé torí ẹ̀ nítorí dàbí àdìtú nínú alukùránì ànábi ọlọ́run fọ́nà bíi ní àlàyé rẹ̀ bẹ́ẹ̀ ni nítorí pọ̀ nínú alukùránì ọlọ́run ní kánábí kó dé kó fi òtélé fún wa torí ẹ àti alukurani àti sunna méjèèjì ẹyọ ọ̀kan ni wọ́n níbàámu sí ìpìlẹ̀ níbàámu sí bá ọwọ́ tá a fi mú tá a fi mófin inú ẹ̀ tá a fi lòfin inú ẹ̀ ẹyọ ọ̀kan ni ibi wọ́n ti yàtọ̀ òun náà níbi kí ni nǹkan tí ọ̀rọ̀ tìláwà láti yàtọ̀. اما في تلاوه القران اما في تلاوه حديث أها ابن كان عمليا وسياق جماعة لعلك باخئ نفسك الا يكونوا مؤمنين قال محمد صلى الله عليه وسلم لعلك باخئ نفسك أه، ابو ما فروي ميارا ó mọ gbẹ́mi rẹ̀ gbóná ó mọ fòrò ẹ̀mí ara rẹ̀ alàyà kúnú mọ́mìnì kílíbi táwọn èèyàn mi tí mò ń ké fún tí mò ń ṣàlàyé fún nígbà gbogbo tí mò ń pè sílànà ọlọ́run kí ló dé tí wọn ò nígbàgbọ́ sọ́lọ́run kí ló dé tí wọn ò gbá tọ́lọ̀ fi rán mi gbọ́ bọ́dẹ̀ ṣe rí nù nínú àyà mi ọlọ́run wa mọ́mọ́ fòrò ẹ̀mí ara rẹ̀ ẹ́. Eh? wọ́n mọ̀ sọ́rọ̀ ẹ̀ di mọ̀ dákúdá ẹ̀mí rẹ̀ ló fún torí pé o ṣáfẹ́ kán mọ̀nà o fẹ́ kó yé wọn bí sì máa ń rí fẹ́ dáadáa ti ń gbogbo ọ̀nà táwa gbé gbà tó fi láwọn sáré àmọ́ bọ́lá ọ̀gbọ́n ò bá kọ dáadáa ṣáwà para wa ni ṣáfòrú ẹ̀mí ara wa ni eléyìí ni tọ́lọ́ sọ fún muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n ṣàlàyé orin ti tìyẹ kí wọ́n mọ̀ kó yé wọn kí wọ́n lò ó ní kápá ẹ̀. لعلك باخر نفسك ألا يكونوا مؤمنين ما فورو يا راري ومحمد صلى الله عليه وسلم آه wọ́n sọ ni balik ma ń zila ilé kẹmi rọ́bì wọ́n lọ́wọ́n bá rẹ sọ̀kalẹ̀ fún ọwọ́ ṣàlàyé rẹ fún ọ ti tán torí ẹ ojúṣe àwọn onímọ̀ náà nù dáhùn àfáàjogún lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run nù á wí wọ́n á ké wọ́n á fọ̀ wọ́n á ṣàlàyé àfáà tó bá ṣe léyìí kì í ṣe tó bá ní mẹ́sìn tó wá gbé pamọ́ jẹ̀mọ́ ó ti jẹ̀gún mọ́yán kí láǹfààní pé lọ kọ́ mẹ́sì lọ kọ́ tán o wà á lò ó o kéde rẹ̀ o ò fi mẹ́ntí ẹni tí ó mọ̀ kí wọ́n láǹfààní. o sórí bẹ́ẹ̀ ó ti di iwọ nígbà tí wọ́n fún ni lówó tí yóò ná nígbà tí wọ́n fún ni ní òye tí yóò lò nígbà tí wọ́n fún ni lẹ́mìí gúngùn tá wá fi jọ́sìn fọlọ́ ó ti dègún yẹn ti dègún máyà ó ti di wọ́ bẹ́ẹ̀ náà ni àáfàá náà tí ò lè lanu kó máa ṣe wá àsìkò wọn báwọn èèyàn sọ̀rọ̀ náà tó ní ẹ ló ṣe wá kí wọ́n á ṣe rówó díẹ̀ máa ra microphone máa ra sílíkà dandan ní kó ní microphone yìí ó mọ̀ pa àwọn ìṣújọ́ náà lọ́rùn bágbára rẹ bá ṣe mọ́ so táwọn àáfàá nínú àmọ́ àwọn tá a bá ń bá sọ kí wọ́n wá gbọ́ kí wọ́n lò ó kò sí lọ́wọ́ àáfàá kankan torí ẹ̀ bọ́tò ni pé kán lè ba lè mú lò kó wá bomi jù ú kó wá fi kún àbí kó wá yọ kúrò àbí kó máa ṣe ìfẹ́ nú wọn àbí kó mọ́ torí ẹ̀ sòdodo ara ọlọ́run ò fẹsẹ̀ ẹran ọba hàn torí ẹ̀ wọ muhammad sallallahu alayhi wa sallam má bànú má bànú jẹ́ má bàrà jẹ́ bẹ́ẹ̀ ni má bànú jẹ́ má bàrà jẹ́ ìwọ wíì kán gbà lọ́wọ́ rẹ̀ kí wọ́n lò ó kò sí kápá rẹ̀ lọ́wọ́ rẹ̀ bó ṣe wòye ẹ̀kọ́ náà jẹ́mọ́. إن شاء ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين ọlọ́run wo muhammad sallallahu alayhi wa sallam ó mọ̀ ní tó bá wù wọ́n lọ́hùn nínú agbára ìkà kápọ̀ òun ọlọ́run tọ́lọ́ lè ṣe ló lè ṣe tó jù bẹ́ẹ̀ lọ lùnà zèlè alẹ́ yìí nínú sàmá ìhà ẹ̀ owó ọlọ́run bá nìyí owó sọ àmì kalẹ̀ látòkè sánmà bẹ́ẹ̀ ni bàbá lẹ́tẹ̀ anákùnrin láàfáàdìyìn tó ti dàsí gbogbo àwọn tí wọn ò rẹ́dí àti gbọ́n tó ń sọ tó ń gbógun tì ẹ́ tí wọ́n láàmì làkàlẹ́ wọn lórí tó ń fòrò ẹ̀ ní ara ẹ̀ lórí wọn tó bá wò wọn lọ́run ìwọ náà á sọ àmì kalẹ̀ tó sì já sí pé gbogbo wọn pátá wọn mọ̀ tẹ̀rí wọn mọ̀ tara ìmọ̀ lọ́run á ẹ̀mẹ́ náà lélẹ̀ wọn mọ̀ forí bẹ́ẹ̀ fọlọ́ wọn mọ̀ sin ọlọ́run àbúmọ̀ bẹ́ẹ̀ lò tó bá wù ọlọ́run ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ tó lágbára ẹ̀ àmọ́ tọ̀ nínú fífi ọlọ́run jama ọlọ́run dá ọmọ nìyàn ẹni tí ó wọ náà ń bẹ́ẹ̀.

ìnáṣẹ́ ànúnẹ́sẹ̀ àléhì mìíràn sàmà jẹ́mọ́ agbára ọlọ́run bá wọn wá wọ ọlọ́run gbogbo ẹni nílẹ̀ láyé pátá wọn á dẹni ìmọ̀nà gbogbo aláàmọ̀ fíìmù gbogbo aláàmọ̀ kó fún ọlọ́run ẹnìkan amúkí ẹnìkan amúgbó ẹnìkan aṣẹ́bọ ẹnìkan aṣèṣìná tó bá wù ọlọ́run bẹ́ẹ̀ àmọ́ bó ṣe wù ọlọ́run ní ti máa dára ẹni bá wù nínú àwọn irúsìn rẹ yóò fi wọn mọ́nà ẹni bá sì wù ń kọ́ tọ̀ ọlọ́run àṣù wọn lọ́nà àbẹ̀lẹ̀ ọ̀pọ̀ ọlọ́run àṣù oníkàlùkù wọn lọ́nà jẹ̀mọ́ mùsùlùmí. وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين ọlọ́run mélòó mélòó nínú ọ̀rọ̀ wọn ọlọ́run tí tí wọ́n bá wọn kẹfẹ́rí àwọn láyé nígbàgbọ́ àwọn ọ̀rọ̀ àwọn òye àwọn òfin lọ́túnlọ́tún tí máa wá bá àwọn aláìní gbàgbọ́ kété tó bá ti dé ìlà ànkẹ ìlà kẹnu ànímọ́rìjì ọlọ́ni wọn ṣẹ̀rí kúrò bẹ́ẹ̀ wọn làwọn ọ̀dọ́ òun fẹ́rẹ̀ torí ẹ̀ àmì tí ẹ máa fi mọ̀ pé ṣé èèyàn rẹ nílé ni abẹ́ni bíi àbẹ́ni ibú àbẹ́yàn bú sẹ́ni ọlọ́run ní mí ni abúmọ́lẹ́yìn ṣẹ̀tọ́ gbogbo àkíbà tó máa ń ka ọ̀rọ̀ ọlọ́run tó bá ti fi ọkàn ṣẹ́rí èyí la máa ń pè ní kúfùrù kínú kúfùrù ìrọ́t kúfùrù kíyàn fọkàn ṣẹ́rí ní ìgbàgbọ́ kò bá ló ń gbàgbọ́ lórí ahọ́n àbó fi ọkàn rẹ̀ ṣẹ́rí kúrò mẹ́ ó fọkàn rẹ̀ ṣàì nígbàgbọ́ sí ó kọ́ ìyẹn ọkàn rẹ̀ sí i ìgbà mi a máa wáyé mọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn àtẹnìkan tọ́ ẹ wá lọ bá fa àfa wa fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run fi dájọ́ fi bá yín sọ̀rọ̀ àmọ́ ọlọ́kàn rí tiẹ̀ o ti pinnu pé kò tán bá kó ti kúrá nìkan mìíràn kọ́ wa jama irú yín bẹ́ẹ̀ lọ́nà ọ̀rọ̀ ń àyà yìí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kí sọ̀rọ̀ kí ni ìṣọ̀rọ̀ kúrá nìkan àfa ẹ̀mọ́ kó ti ọ̀rọ̀ ọlọ́run. ọ̀rọ̀ tí wá lélẹ̀ èwo lọ̀rọ̀ tí yín jẹ́ ọ̀rọ̀ lọ. torí ẹ̀ kì í ṣe káàtọ̀ wá mọ́ṣíláṣí ká kínu ká gbàgbé rọ̀mọ̀dánì nìkan ká pẹ̀nà lẹ́yẹ ká lọ hajj nìkan gbogbo àlámà rí pátá bí ọ̀rọ̀ ìyàwó ni ọ̀rọ̀ ọmọ ni ọ̀rọ̀ owó ni gbogbo ẹ̀ pátá òní ọlọ́run fún wa lófin lórí ẹ̀ tá a bá tó wá ń gbọ́ òfin ọlọ́run lórí ẹyọ kọ̀ọ̀kan nínú ẹ̀ á mọ mú lò èyí tó bá ṣe bí ọ̀rọ̀ láàrin ẹwà tá à ń béèrè béèrè lọ àwọn àfa àwọn àfẹ́sìn àwọn àfa dáadáa kì í ṣe àwọn àfa ná àfa tó ń lò mọ̀ àtẹ̀yí tó mọ̀ tó fi tó mọ̀ pamọ́ torí àǹfààní ti ń bẹ lọ́wọ́ ẹ tó ń bí kó lè bá yọ ìrówó lọ́wọ́ rẹ̀ yóò mọ wá sọ tó fẹ́ gbọ́ kò sọ tọ́lọ́run torí ẹ àìsẹ̀rí ọkàn kúrò níbi ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni àìsẹ̀rí ọkàn kúrò níbi òfin ọlọ́run bí ẹ bá ṣẹ́rí kan kúrò níbi ọ̀rọ̀ ọlọ́run òfin ọlọ́run òun tóun ti di kẹfẹ́rí ara ti máa ń sọ̀yàn di kẹfẹ́rí nù nítòsí kó bá ìbílísù táwọn pè sọ ìtọ́n kúfúlù ìrọ́d kúfúlù ìsìkbárù wà ìbáà ìgbéraga ìṣẹ́rí ọkàn kúfúrú lè rọ́ọ̀dì ló kọ́kọ́ wà lára rẹ̀ ó padà wá di kí ni kúfúrú lè ṣèkébárò wà lè bá anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó nígbà tí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tó ti ma anabi adama tó máa ń léèyàn ní dídí tí ò tí máa ní tí ṣètọ́n ìbílísù èyí tí ìjẹ́ ṣètọ́n gbà náà ìbílísù tó bá lọ tó bá bọ̀ a máa sọ lórí ọkàn rẹ̀ pé eléyìí eléyìí wọ́n náà bá fẹ́ mi sí láà tó lẹ́mi ọmọ lẹ́yìn mi ni ó jẹ́ toró bá mi láyé ni èyí mo wó yìí èyí ń bẹ lórí ọkàn rẹ̀ ẹ̀rọ èyí ń bẹ lórí ọkàn rẹ̀ pé eléyìí ò ní ń jẹ gàba lórí eléyìí gbọ́dọ̀ wá fẹ́ mẹ́sì la wọn náà wà ní tọ́ ìmọ̀ láyíká ó yá dúdú lé ádámù níbalẹ̀ ádámù àwọn mọ̀lẹ́kà ju àwọn àlejòónú lọ àmọ́ lára dídá bọ́lọ̀ sí dá àwọn àlejòónú tó sì fún wọn ní kápá rẹ̀ nìyí wọn a máa láǹfààní láti máa yí ká bí àwọn mọ̀lẹ́kà gan bẹ̀ tí wọn lè fòde bọ́lọ̀ ń bá wa pa àwọn tó dùn yìí lọ láṣẹ kan forí balẹ̀ èyí tẹ́ ẹ kéré sí wọn ṣé wọ́n ṣẹ̀ máa rán yín létí eléyìí ogún yẹn fẹ́ forí balẹ̀ wọ́n pa ámì láṣẹ kó ṣe nǹkan kó dìde dúró lásìmánú pé ibi òkú ṣe ámì à ṣé mọ̀ pé kò sófin tó di ámì tó ní díwọ̀ lásìmánú torí pé tí wọ́n ga jù àbí wọ́n pa lásìmánú láṣẹ kó ṣe nǹkan kó dìde dúró ọ̀dí kó jókòó kí kí kí kí bọ́sítàsì wọn ni wẹ inú kúkú ṣe kíní kíní bẹ lọ́rùn ẹ̀ ti jẹ lórí bí áíráàkì yẹn ṣe ń bọ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ní wọ́n ṣe dọ́gà jura wọn lọ a máa fa àmì ìwọ́lọ́pàá ni wọ́n jọra wọn wọ́n jọra wọn ṣebí wọ́n bá ti pa àmì láṣẹ ó ti kọ́ lọ́pàá sínú wọn ni wẹ́ ní gbogbo ṣe kíní Hmm. ibi má ti pẹ̀gbọ́n láṣẹ ó kápúrò sínú èyí tó bẹ́ẹ̀ kọ́ lọ nìyí wọ́n sọ pé ẹ̀gbọ́n rẹ kò ní tẹríba ó kàn jókòó ń wó bọ̀ wọn náà sì jókòó sẹ́gbẹ̀ẹ́ rán ẹ òun lẹkùn bá ẹ̀kẹ́ egún sì ni ẹ wọn pé tó débẹ̀ gbọ́n ẹdí báwọn náà ṣùgbọ́n kúfúrú ìrọ́t títí ń bẹ lọ́kàn ìbìlísù olùpadà wàá gbé hàn nígbà náà ní ká forí balẹ̀ kò yarí òun forí balẹ̀ ìgbà yẹn ni ìsèkìbáàrú bá gun ìsèkìbáàrú bá gbé bá yẹn yarí kó fẹnu yarí ṣé mi ṣe gbéraga nù kìí ṣàdédé wáyé nígbà tí lórí ọkàn ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ orí ọkàn ni tọkàn ẹni kọ̀ náà lára ẹni máa kọ̀ ìtọ́kẹ́ ẹni ò bá ti kọ ara ò lè kọ́ kí ló wá sọ ọ́ di jẹ̀mọ́ ìyẹn ló sọ di rọ̀jì ló sọ di ṣèitán ṣèitán tàṣẹ́ìtọ́nà mùtàṣẹ́ìtìnù ó sọ di ṣèitánù ń bà wọn ó sọ di ẹni tí ó gbẹ́rù gbọ́n rí ẹni tó ẹni tó yí ọkàn rẹ̀ kúrò níbi òfin ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ náà ní sí àwọn kẹfìrí ọmọye tí hìmí ti kiri hìmí náà rahman mélòó mélòó òun lọrọ ọlọrun tí wọn ọlọrun máa ń sọkalẹ ètò ìfura àwọn ànábì rẹ ní káfí pé wọn sójú ọ̀nà ọlọrun àwọn ọ̀rọ̀ nù fẹ̀dẹ́fìn àwọn ọ̀rọ̀ lọ́tún lọ́tún lọ́tún lọ́tún ilá kánú àánúgbò mọ́rùn rẹ̀ bí wọ́n máa ń ṣẹ́rí kúrò ń bẹ̀ ni wọ́n máa ń ṣẹ́rí ọkàn wọn kúrò ń bẹ̀ mélòó mélòó torí ẹ ẹ̀kọ́ nù. فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به ما كانوا به يستهزئون ọlọ́run ní fakọ́rí kẹ́sàbù ọlọ́run ní látara ìṣẹ́rí ọkàn ẹ̀rí ìṣẹ́rí ọkàn kúrò níbi ọ̀rọ̀ ọlọ́run fakọ́rí kẹ́sàbù wọ́n pe ọ̀wọ́ ọ̀rọ̀ wọn ọlọ́run wọ́n pè é nírọ́ ọ̀nà míì tún nù òun ọlọ́run bá sọ̀kalẹ̀ jẹmọ́ òdodo ni kódà bí ọkàn rẹ ò tí ì gbilẹ̀ láti gbà á ó gbà bẹ́ẹ̀ lórí ọkàn rẹ kó dodo ni bára rẹ ò báyìí ti lè ṣe ó kọ́kọ́ fọkàn gbá ná ah, ọ̀rọ̀ ọlọ́run ni òdodo ni àmọ́ ọlọ́run kò ṣàánú mi ni aláì èmi náà ń gbìyànjú àmọ́ ojú awọ kò kálù àbójú ìlò káwọ. ó jẹ́ ó mọ̀ pé re rẹ edodo ni àìmọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run nírọ́ elóde nígbà tó fẹ́ ò fẹ́ gbà ló bá kúkú pè rọ́ bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ìran kúfúrú míì tún òun ọlọ́run bá sọ̀kalẹ̀ nínú ọ̀rọ̀ nínú òfin nínú ìdájọ́ bí yẹn oṣù tó bá sọ pé ni ó tọ̀ ti kó sínú kúfúrú kiri kúfúrú jẹ́mọ́. bẹ́ẹ̀ sì ni ẹnìkan ò ní ní ṣe kúfúrú irọ́d kú kìíṣe kẹfìrí ìṣẹ́rí ọkàn kúrò níbi ọ̀rọ̀ ọlọ́run kó wọ́n kó sínú ìpè ọ̀rọ̀ ọlọ́run nírọ̀ máa tọ́kọ̀ rẹ̀ ti kọ ọlọ́run wa ni o ṣe kí ló sọ mi ò ṣe o kí ló dé ṣúrẹ́ náà fódodo irọ́ ni mo ò lè gbà kan ní irọ́ lódodo ẹ́ kó mọ́ rẹ̀ lọ́wọ́ àti lè ṣe kódà bí yorùbá yìí ti máa ṣe ẹnu nìyí lọ́dọ̀ òdodo ni kìnìyàn èmi sì ń bẹ lọ́wọ́ kọ́ lọ́ọ́ ṣe rọrùn fún yín ó wá ló gba lọ́kàn rẹ lódodo àmọ́ hàn rẹ nìyí òfin pè ní rọ kò lè lọ́ báwọn ìwà mọ̀náfíkì nù ọlọ́ni fasayẹ tí himambahu makẹ́ ní stasiun ọlọ́ni tí àwọn kẹfìrí àwọn ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n gbé nírọ́ àwọn òfin ọlọ́run tí wọ́n ta á kò tó bá dúdú àlùkìyàmà ọlọ́run ní òun ó fi hàn wọ́n bẹ́ẹ̀ ni àṣegbé ò sí àṣepamọ́ ni gbogbo àlámọ̀ rí òun ọlọ́run fi hàn wọ́n ọ̀rọ̀ ọlọ́run tán fi ń ṣe yẹyẹ tán fi ń ṣe awẹ́wà tí wọ́n ń pè nírọ́ ọlọ́run fi hàn wọ́n ìkànnì alìsìzá alìsìzá òun ni ọ̀rọ̀ ọlọ́run ká sọ di àwàdà ọ̀rọ̀ ọlọ́run ká sọ di yẹ̀yẹ́ ọlọ́kùn sànú ẹ̀rẹ̀ lómi gan tó péré láàfáà ọ̀rọ̀ ọlọ́run ní wàá mú ní mo fi ṣàwàdà ní mo fi ṣàwẹ́wàá orí ẹlẹ́mí ni wọ́n gbálẹ̀ débi wípé tó bá ti rómi ó báyìí ọpọlọ rẹ̀ ti ó ti gbẹ ọ̀rọ̀ ọlọ́run náà ní mo mú ní mo fi parọ́ kó lè ba lè gbowó lọ́wọ́ afọ lọ́wọ́ lọ́wọ́ bí ìgbà tó wá ní kó wá gbowó fún níbi wàlímà kan àfọwọ́ ilé mọ̀ ọ́n pé ẹnìkan wá nínú àwọn chairman nínú àwọn tọ́múlálága kókà ló ń porúkọ ẹni mr kókà ẹ̀jẹ̀ wàá gbowó donation wọ́n ń wá ayé àti ìtìyẹ́ tọ́lọ̀ ti dárúkọ mr kókà subhanallah wọ́n wá lọ sọ́ọ́sì dùnmọ́ wa bẹ́ẹ̀ lọ́ọ̀ ti sọ fún wa nabi wa muhammad sallallahu alayhi wa sallam. láti ní ìwé tó ń tẹ́ mú ìfẹ́ ọ̀hún kan tó ń tẹ́ mú àti òsì náà nì. Tọ́. bá ní ọlọ́run sọ mr coker ènìyàn ńlá ni yíyọ kódà náà dáhùn pọ̀ nínú àlùkò rání ọlọ́run ni wà á tára kú kọ́ ìmọ̀ mr ènìyàn ńlá ni yí wa sallam nígbà náà bí tó ṣe fútúbà àwọn àwọn kan bá kó ọrọ ọrọ nǹkan ọrọ nǹkan ọjà rẹpẹtẹ wọ́n yẹ kó wọlú mọ̀dínà nù àwọn tó wà mọ́ṣáláṣí bá tú jáde wọn lọ pàdé wọn fà nábì ilé wa tára kúkà tára kúkà wọn wá wà nábì ilé kí nìkan kó máa dá lọ́lọ́ sọ nìyẹn o wàtàrà kúùkà wọ́n á fi é lẹ̀ wọ́n á fi é lẹ̀ ìdíwọ̀n nìkan ọ̀gọ̀ọ̀rọ̀ wọn wá sálọ wọ́n lọ pàdé tán kó wọlé wọ́n bá sọ de mr kúùkà ìyá ni wàtàrà kúùkà mr kúùkà ah orúkọ yín wà nípa pọ̀ èyí lẹ́wà fún wa báyìí <laughs> jẹ́mọ́ ọgbẹ́lẹ́ ìlú àti ìsìnzá bí àyà àti ìlú kọ̀ọ̀hánì ni máa fi ọ̀rọ̀ ọlọ́run sí yẹ̀yẹ́ máa fi ṣàwẹ́wà máa fi ṣàwàdà inú tí máa sọ ìhàn kẹfìrí òun ni a gbọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ anábì ni òfin ọlọ́run ni òfin anábì ni a gbọ́dọ̀ fi kankan nínú ẹ̀ ṣàwẹ́wà torí ẹ̀ ó dọwọ́ wa ọlọ́run ní tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n fi ń ṣàwẹ́wà wọ́n fi ń ṣàwàdà nínú ọ̀rọ̀ ọlọ́run ẹ̀ fúngbà díẹ̀ ni àti bí ò sí àṣepamọ́ ló wà òun ọlọ́run nìyí tàbí irúgbìn máa já hàn lóyún náà ní gbogbo tó ń ṣe pátá lòun ọlọ́run bá mọ̀ pé òun fi hàn wọn tó bá jọdá lóṣù kẹyà náà wọ́n ló ṣe léyìí wọ́n ló ṣe léyìí àbí nígbà tó sì sọ tó ṣe náà nìyí o tún kọ́ àwọn èèyàn náà báwọn èèyàn náà ṣe máa fọ ọlọ́run sí yẹyẹ ọ̀yá kí ló sọ lébi torí ẹ̀ ó dọwọ́ wa o àwọn mùsùlùmí ní ìjódodo yẹn ni kó kọ́kọ́ jókòó lórí ọkàn wa ná lẹ́yìn náà a wá gbìyànjú láti pòfin ọlọ́run láti pamọ́ láti máa mú ṣe láti máa mú lò èyí tó bá fẹ́ tí yóò tí fẹ́ rọrùn dáadáa a máa bẹ lọ́run lẹ́nu wa a sì máa fẹnu wa nílẹ̀ pé a àti lè ṣe ni o òdodo ni o ọ̀rọ̀ ọlọ́run tó yẹ ká ṣe lélẹ́yìí o a máa fi ilẹ̀ bẹ́ẹ̀ àì máa takò abẹ́ aláàṣọ tó hàn náà kò wọ̀ ṣàlẹ́ kó ṣàlékún ìmánì fún wa ìṣọ́ aláà. عامة مجلس يومه وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته